أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله حجة يا رب العالمين اللهم اغفر لنا من خطيئتك ما تحل به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا بها جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسمائنا وأبصارنا وقلوبنا أبدا ما أبقيتنا واجعلها الوارث منا واجعل إصارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا واجعل الجنة هي دارنا ولا تجعل النار هي مصيرنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا يا أرحم يا من يا أرحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يريدون في أسمائهم ما كانوا يعملون وممن خلقنا أمة يهدون بالحق أمة يهدون بالحق وبه يعدلون والذين كفروا بآياتنا سنستدركهم من حيث لا يعلمون وأولد إنها كالجيمة الحمد لله رب العالمين يا رب متنا بسر حروفه ويا رب متعنا بسر حروفه Wana wíìrì bìyì ọ̀nà. ọ̀dì bí wàdà mú èèwà mú gé láti bàdà òwúrọ̀ bí ọ̀pọ̀lì bí wàdà mú èèwà mú gé láti. ọ̀yà mú kó ṣètò sàbíkì àlà ti ní ìyàgbé. فيا ربي اجمع لي رضاك فيا ربي فيا ربي مسقينا بسر حروفي ونحوري قلبي ودمعي ومكلتي ونور لي قلبي ودمعي ومثلتي يا مقسط ثبت على قسط نيتي فيا ربي اجمالي رضا جملة المنام فيا ربي اجمالي رضا جملة المنام ọlọ́wọ́ ọba ara wọ́n sí ọ̀ yára bíi. ìwọ náà ni a ti ń pè ìwọ là ń bẹ̀ lásìkò àti àti bẹ̀rẹ̀ ìjókòó àlùbáríkà yìí ìjókòó tàbísírò. Màtíná gẹ̀gẹ́ ọ̀rọ̀ mi. Ọlọ́wọ́ ara ti ọ adùn tí ń bẹ níbi gbígbọ́rọ̀ rẹ ọlọ́run fi rò wá lọ́kàn. Jẹ́ ká lè ọlọ́wọ́ ọba tẹ́wọ́ jọ alukuraanu tí a ń ké yìí na wíri bí yí kọlu bí ọkàn ẹnìkọ̀ọ̀kan wa bá ní fi tàn mọ́lẹ̀ síbẹ̀ bá ní tàn mọ́lẹ̀ sí wàsámúrí ìgbọ́ràn wa. ọlọ́run fi tàmọ́lẹ̀ sí. ọ̀sánù ẹ̀wà mú gẹ́lá dí wọ́n náà wẹ̀rọ sí ọ̀lẹ́ ọ̀sánù ẹ̀wà mú gẹ́lá dí. nínú àwa náà ọlọ́run bá fi sí. adúgbò fọlọ́run látara orí ẹ̀. náà níbi àná. wọ́rọ́wọ́rọ́ ọlọ́run sì ń bá ní lọ sí òpin wọ́n àkókò tó kù tá a fi tó máa sinmi bí kọ́lọ́wọ́n jọ́dún tí ń bọ̀ náà bá wà láyé àmì ó ti fi tẹ́lẹ̀ yìí paalé ẹ̀ eh, paalé ni o òru ni ọba wa ó sì ní a máa tútù bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ téèdò ní ọlọ́wọ́n a máa tó sínú rẹ̀ o bó o ti wá sèyí náà fún wa má sì yí lópin fún wa o. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọlọ́njẹ́ agbáyé sí ààrẹ. àlékún ọ̀gá àtọ́là fún aṣọ́jú ẹ̀dá àyẹ̀dùn wa màhánà. ìkí ọlọ́run ọba ọlọ́run ọmọ ọba aṣọ́jú ẹ̀dá. ẹ̀yin àṣàlátù wa abẹ́lọ́run fún àwọn tí wọ́n Awọn Àmín. Láti lékún àforíjì fún wa. Ibi tí a ti dúró ọlọ́wọ́n ọba aráwọ́ sí ọ, ìwọ ló nímà lọ́dọ̀. Èyí tó o ti fi mà wá nínú òmà, ọlọ́run máa ń jẹ́ àgbàgbé. Àmín. ga. Bàlá gbàgbà. Sanukoro ga. Bàlá gbàgbà. Dàmáṣá. Àwọn ọ̀gbìn. إنه يعلم الجهر وما èyí tó o ti fi mọ̀ wá mà ọlọ́wọ́ àbíọ́ mẹ́jọ àgbàgbé ẹ̀ lẹ́lẹ́wọ̀ ọlọ́wọ́ mẹ́jọ àgbàgbé orí bọ́bá fẹ́ pé èèyàn gbàgbé àti dákan kọjá inú ọdún yìí bàlẹ́ wọn mú wọn máa bà ọ́ rà bó ṣe mà tó ńlọ ọlọ́run tí wọ́n gbàgbé nínú ọ̀rọ̀ ọ̀nà làwọn àtúbà gbà sọ̀rọ̀ ẹ̀ àǹtá ní ọ̀sán àkọ́kàn bí iṣu olóde bóun tó ọlọ́run ti ní mọ̀ fún màdàmù nù. àwọn àkàkà wá ọ̀rọ̀ ọ̀rùn fọlọ́hùn ṣe bóun ló ní sífíǹdé ọba ti tú pàṣẹ tó lè dé má. ọlọ́run mẹ́jọ agbàgbé sáfì wà. èyí tá a ti mà arawọ́ tí ọlọ́run wá fi mà wá nù mà. ìwọ náà lọ́ba tó fi màmá dé màmá ó fi màmá gègé. alábàlì máa rà dáadáa. ètò mi yàn ìwọ lọ́jọ́ dá mà. ń ó tún dáyé kò sí ń tọ́ dámọ̀ ọlọ́run lọ́wọ́ á fi màmá níjọ́ máa dá nǹkan mà ọba náà làwọn arawọ́ sí ìwọ ló fi mi èèyàn tí ọmọ tẹ́lẹ̀ ọlọ́run mọ́sálá ìwà lé wa ọlọ́run mẹ́sàlá ìwà lè wà fún nímà ọba tí máa ń ṣe nǹkan nírọ̀rùn fẹ́ dà á àyíwọ̀n wájú yìí ọmọba Christos náà ọmọ wájú ọ̀sùn àbí àyíwọ̀n. ọlọ́wọ́ ọba ìwọ lọ ń ṣe nǹkan nírọ̀rùn fún ẹ̀dá àfi kí fi ìrẹ́ ọ̀ òun ti ń jẹ́ mímọ lè ṣe tí ọ máa rọ̀ wá lọ́rùn kì sọ sọgbọ́n wa àwọn míì náà fẹ́ máa ṣe bó ṣe bá a ṣe gbogbo ń tá a gbé síwájú ẹ ní àlámàlú ọ̀ràn tá a fi ọjà rọrùn mọ́tàlá ìjọ já lọ. wàsánù yà ń ṣe òwò. lẹ́yìn ìlú ọ̀sán. wàsánù yà ń ṣe òwò. lẹ́yìn ibi tá a ti sinmi lánàá òun ọba tí ń júwe wípé. wọ́n lè la ilẹ̀ àtìmáwò lè òsì náà. ọlọ́run ní èmi ọlọ́run ni mo ní gbogbo asimaul husna gbogbo àwọn orúkọ tó da pátápátá ọlọ́run lóhùn lòun ní. wàlẹ̀ láàyè lè asimaul husna bájì wúrò yá. ọlọ́run lémi ọlọ́run ni mo ní asimaul husna àwọn orúkọ tó ọlọ́run lémi ní mo ní asimaul husna. èmi ni mo orúkọ da ẹbí pè mí. wàá ní a da ń pè wọn. ni kí ló wà á wo ko mọ́ orúkọ tó ọmọ túmọ̀ sí. tó ọmọ túmọ̀ yàkàyàkà ọwọ́ àpèpè padà ọlọ́run ní àsìmáwùlì ọlọ́run láwọn orúkọ tó dáa ọlọ́run ọba ni. wádìí ọ̀rọ̀ òun ni a fi máa pè wọ́n ọlọ́run ní ọmọ tó ọmọ fi pè wọ́n. ọba àwọn. má sọ òun lórúkọ tó jẹ́ ọba rìn. èbí jẹ́ ọlọ́run lè ló kọ́ fi ẹ máa iná ó sì pọ̀ wọ́n á máa gbé wá fọ́lọ́hún pé mọ́kàndínlọ́gọ́rùn-ún ló kọ ẹ̀ ọ̀pọ̀ jù máa lọ. àkọọ́lẹ̀ àwọn míì wọ́n mú dé ẹgbẹ̀rún lé ló kọ ọlọ́run. nínú hadisi kan tí àbúrò rẹ̀ wá tìsàtàn. وتسعين اجتماع لله تسعة وتسعون اجتماع orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún òun lọ́lọ́run ní nínú àgbàwá mi àwọn míì ní bí àtúnrí láwá hídà orúkọ mọ́kàndínlọ́gọ́rùn náà ni bí wọ́n ti rọrọ́ lọ yàtọ̀. ọwọ́ anímọ́ni asọ ha na ìjẹun bẹ́ẹ̀ yẹn bá lè tí èsì ó kọ́ yọ̀wà àkíyèsí ẹ̀ ni pé iṣẹ́ tí ń bẹ nù túmẹ̀ kọ́fẹ́ ayé èèyàn wà bóyá èèyàn wá ipò ní kèé ṣe kìkìdọ́ọ̀nà tí mò ń tọ̀ ní mílíọ̀nù lágbèéká ọlọ́ọ̀ni gbìyànjú ga. bẹ́ẹ̀ yẹn bá sì wà lórí ipò kan tọ́jọ́ lójú yóò yẹ kọ́lọ́ ní káfíńtù ìtọ́ga ó lè mú lọlẹ̀ ọlágbára bẹ́ẹ̀ nǹkan ọ̀bà sì tó yọ ọ́ máa rántí kọ́lọ́ ní báàsì àmọ́ àṣẹ nǹkan lẹ̀fẹ́ dà á. bẹ́ẹ̀ yẹn bá sì ń ṣe yàtà yòtò wípé gbogbo ń bẹ lọ́wọ́ wa ẹ̀fun ló pọ̀ ẹ̀mí ìkọba tó ṣe yàtà yòtò ẹ náà lè kọ́ bídù. ó lè fún mọ́ òsì tí èbẹ lọ́dọ̀ ẹ̀ òun ni mú yí òun ni mú mí. àjòjú orí ọ̀sọ̀ fún pé kò sí ti bẹ lọ́dọ̀ tí ó bọ́ọ̀bá lágbára ní bàbá ọmọ kàníìsì àbẹ̀tọ́lọ́dún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún tí mo ti sáyé oyè òbí pé mo lọ wà bọ̀ǹsẹ́lómi ìsájú òfin lè gbélé wọn àyìnbó kọ ọlọ́run ní etí ń bọ̀ lẹ́rù ń bẹ̀ tọ́lọ́ ń bá tí ó mú ọ àfihàn atẹ́gùn ọ̀bádé. ọ̀bá jẹ́ tí àfihàn atẹ́gùn ọ̀bádé ló ẹ̀rọ ọlọ́run ká jọ gbé nígbà wà Mauritania àtìmọ́tòkò wà sí fún àwọn fẹ́ lọ sí Spain nígbà ìbádẹ́nu actions ọjọ́ ẹsẹ̀ ilẹ̀ kankan ni wọ́n máa ń rìn tí wọ́n fi máa bọ́ sí ìlú èbó ọmọ Nàìjíríà kú bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ gbàgbẹ́ bọ́ sí ìlú èbó ní àbájú wa lọ ní mójútó àǹtẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ etí wo lè ṣe lé ní àwọn àṣẹ lọ́wọ́ nígbà wà kọ́kọ́ lọ́wọ́ máa fẹ́ bo lóṣù kí lọ́ wá níbi. ẹ bọ́ ẹ bọ́ máa ń lé o èsì àwọn èsì ṣe tọba mójútó kan ó dò lówó díẹ̀ bí ya máa gẹrun lẹ́wọ́n ṣe ń gba àwọn ọ̀rọ̀ náà kò má. àwọn àpè bàbá yẹn ni wọ́n máa ṣe nígbò ní ẹgbẹ́ bàbá bo níbi méjì yẹ yóò dùn ó. èyí tí mo fẹ́ mú bẹ̀ ni pé ọ̀kan tí wọ́n máa ń gbọ́ wà sí èmi sì máa ń rí ibi tí máa ń rìn èrò tèmi ni pé tèmọ̀ pé àwọn ọmọ àtàbí ọmọ akọ kankan ní á ní ọlọ́run ní kó sí ló ti fi gbọ́ wá sí bóyá fèrè náà fi ń omi sakọ́ni. nígbà òdìjọ́ kalẹ̀ bí ọlọ́run bó ti nú ọba abàlù abàlù ní ọ́sẹ̀lì dára wà ń gba àforífamọ́sí olóòtú ẹ̀fẹ́ sọ̀rọ̀ kálọ̀ mí ni ọ̀rọ̀ wo ni. mo fi yá pé ká mọ̀ pé tí ò sí ọlọ́run ò fi yá yéèdè sísátọ̀ ọmọ sáàkiri nǹkan o ọlọ́run ní àbíbi atẹ́kùn ọ̀bá dé òṣìṣẹ́ tí ọlọ́run bá dà wọ́n láàmú ó sì ṣòkòtò ẹ̀ òkè níbi orúnkún bíi epo mbẹ́mbẹ́ ó sì fẹ́ẹ́ mú jàrá rẹ̀ ó sì bàbá tẹ̀ kú ìjà. ọjọ́ máa rìn báyìí. ìṣe rìn bẹ́ẹ̀. ọlọ́dún kẹẹ̀ẹ́dógún tó ti gbé wọn lóyún tó gbé kóró bọ́dà èyí tí mo bá mú nígbà àdúrà náà làwọn àbẹ náà àtàtúndọ̀ pàdé ní ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tọ́lá sí ní kí ẹni. èyí tí mo kàn fẹ́ mú bẹ́ẹ̀ ni pé ní kẹ̀kẹ́ yìí màmá ẹ̀ gan wá ẹ̀rọ pé méjì yìí ráàyè débì kan mo á ti sàdéhùn fún pé àsìkò báyìí o àtún ṣègbìyànjú ìfẹ́ lọ́wọ́ èmi tó ti bá mo ti bá ti sí mi mo bá kiri mo ti bá lọ lọ́ba sọ fún mi à ó lòdì mọ̀ pé èmi yà sí mi máa oníkìlódé ló ń fún wa onígbà ya òun ti wá olóòtú wa oníwọ́n ti wá onítorókò ti lọ ọ̀dọ̀ ẹnìkan rí náà nílùú kan tó ń ti náà gbìyànjú oníkìlódé lọ sọ pé òun ní dáwọ́ ni wọ́n pé ìyá òun ti sọ pé òun pé ọmọ ṣe o ètí òun bẹ lára ojú làwọn fi sí la kò sí tó lè dé láyé ní àwọn amíní ṣùgbọ́n tó a bá dúró sọ lọ́hùn ọmọ kò ní gbẹ ọlọ́run ló ní. èyí tó lè ràn lọ́wọ́ òun náà ní kó dojú kọ lọ. tọ́ba tún gbojú ọ̀nà ibi táwọn tóun wí olóńgbẹ̀ òmìnira ọ̀gbá gbọ́. torí ìyá dáadáa ni kódà a máa gbójú ọ̀fẹ́ mi ìyọ́ jẹ́ a máa ra bẹ́ẹ̀dì fún mi àti gbogbo àjèjì àjẹpọ̀ ní lọ́dọ̀ sí mi. òun lọ́mọ pé ó fojú kan sí lára òní máa ń wá ìyá àwọn àmọ́ ara mi tọ́wọ́n wò ìsáàbà wá tá àbá wá lọ́ọ́ dé òní àmọ́ mi sí òní àmọ́ mi sí yẹ ọlọ́ọ̀ màlẹ́wọ̀n kò sí tó lè ó ti yé kò sí tó lè mú yẹn dúró dọ́lọ́rọ́ ọlọ́run ni téèyàn bá ti gbà wọ́n pẹ̀ yìí tó dúró tì í. omi ń t'i tí máa ń lẹ́bọ́ lára nígbà tí ọba ti agbára tọ́lọ́hùn tó ní ìkẹ́gùn òní mà pé ẹgbẹ̀rún kan ń bẹ inú ara àwọn yóò ṣe bí gbogbo èèyàn náà ṣe rí nù fúngbà tí ò sí kí ó lè jí. ẹnìkan ní ìṣòro mi làbárẹ̀ tó kò lé ọgbà àjẹ̀lú lé lára bí kálukú sì ń gbẹdẹgbẹwò làwọn anilọrọ ẹmí ó sì dáa kó ẹ ọmọ ọmọ lọ ìyàwó ẹ wà bẹ àyàwó àdìjà lọ ìdájọ ń gbé bẹ. gbogbo ọdún ewu ohun ìlà ayé tí a tẹ̀síbí àwọn olè gbé àti tí wọn ọ̀gbá bí a ṣùgbọ́n tó lè lé ọ̀làgbára sọ̀rọ̀. bí kùrìsì yìí ṣe kéré máa ń lọ bá lásán ẹ̀wọ̀n tó olùdarí pẹ̀lú ẹ̀ hmm, tí wọn náà bá dáa ni bí ọ̀rọ̀ ọ̀bá máa mú nǹkan mí ma lọ́ba tí mo máa nítorí náà ni a máa ké ṣùgbọ́n kì í sáwọn tí a máa ké ìwọ lọ́ba tún ké pọ̀ gan lè pẹ̀lú ẹ wọ́ yóò sì wọ́ lọ́wọ́ ẹ̀yọ́ kan ó rí i pé ẹnu ti Ọlọ́run tó ṣùgbọ́n ọlọ́run ó lóun ti fún ọlọ́run lòun ní àdìmáwù. Wà lè lá ilẹ̀ àdìmáwù lè òsì náà. Ẹni tí òun ké tí ó dùn òun fún òun náà dà. Pàdé ọrùn bí fi pè mí. Wọ́n darú láti ọ̀rọ̀ Nàìjíríà Nàìjíríà Ọlọ́run ní kálukú wa kó dúró o. Gbogbo sísá kiri yẹn.

tí a máa fowó kọ sí èsè tèmi ń pè mí ọlọ́run ní ìrẹsà yóò láàrúnà máa káàánú yà máa lò. wọ́tàrú làmì náà. lórí ìdúnà mi àti láàyè láyò ti láàrúnà máa káàánú yà máa lò. alhamdulilayi rabbil alamin. adúpẹ́ arójú ara ìgbọ́tò mi. gbọ́tò mi. arójú ara ìgbọ́tò mi. gbọ́tò mi. ìyá lè rojú káàárọ̀. àsìkò díẹ̀ tó kù kàdúdú pọ́pọ́lọ́ pẹ̀lú ọmọ ṣe ilé àtìmọ́ fún wa. اللهم صل